ó gbè wọ́n rí ẹkùkù lẹ́kùlẹ́kù ẹkùkù lẹ́kùlẹ́kù adífá fún ifá kórè wá tì mí tí sọmọ bíbí inú agbanirèkún ìgbà tí mẹ́nà ẹkún ṣègbèrè ire bọ́lá ni ó ṣe ìjẹ́ ifá okóre wá tì mí o jàǹjàǹ lajá kéegun ràkìtàn ẹni tí odò ifá ó gbè lọ́tún ọ̀wọ́nrín ló sì bá bí tí àwọn awo ń pè ní ogbè wọ́n lé Ifá pé kí ó rúbọ kó lè bá a jẹ́ èèyàn bẹ́ẹ̀ kó rúbọ kó lè bá a là tó bá jẹ́ bí àkọsẹ̀jayé láti dá Ifá yìí orúkọ ọmọ náà yóò máa jẹ́ Ifákórewátìmí tó bá sì jẹ́ pé aláboyún la bá da fún Ifákórewátìmí lórúkọ ọmọ náà máa jẹ́ ẹ rí Ifákórewátìmí tí Ifá ń tọ́ka sí nínú odù yìí òun lọ́ka pọ́nlẹ̀ lọ́tẹ̀ alẹ̀ òun là òun jẹ́ èèyàn òun níláárí ìní ń da fasi wọ́n ní kó rúbọ kò jiyàn orúbọ orúbọ tán ìtàjẹ ìtàdógún tí fàṣẹ ló tù fẹ̀ ìfàṣẹ̀ṣẹ̀ rẹ̀ fún. ọwọ́ tán ìjó níjó ayọ̀ níyọ̀ yíyan awáwó yín fá. ìfáyín elédùnmarè ọba lọ́run èdùnmarè nìkan ní ọ̀lẹ́ni àfihàn fún wá ń yin rẹ̀ lálàdé ọ̀run ìyìn àwọn ẹkùkù lẹ́kùlẹ́kù ẹkùkù lẹ́kùlẹ́kù adífá fún ifá kórè wá tìmí tí sọmọ bíbí inú àgbọ̀nì rẹ̀ gún. ìgbà tí mẹ́ni ẹkún sògbèrè rí ẹ bọ́láwó ni ó ṣe ifá okó rere wá tìmí o jàǹjàǹ lajá kéegun ràkìtàn ògùnmọ̀ abirungbo jáì adífá fún òrẹ̀ ṣẹ̀gìṣẹ̀gì tí sọmọ alájẹ́ ìgbà wáṣẹ̀ ìwọ rẹ ṣẹgiṣẹgi bó o ṣe ń fọhùn lajẹ́ ń bú gbúrúrú ẹni tí odù ifá ogbè lọ́tún ọ̀wọ́nrín ló sì bá bí ifá ní kí eléyìí kọ́mọ́ máa kùnà àti sọ̀rọ̀ kó sì béèrè ohun tí ajé gbà kí ó bọ ajé dáadáa ifá pé bí bá ti ń sọ̀rọ̀ ìní ọlá rẹ̀ yóò sì máa bú dé ifá pé kí ọmọ arúbọ ó sì máa ṣètùtù pápẹ́ púpọ̀ lọ́la fún un níbi tí adigbe dá ó gbé wọ́n lé ó gbé wọ́n lé ó gbé wọ́n dé ilé ẹni là ń ọ̀nà ẹni là á tọ̀ ọ̀nà tá a bá tọ̀ rí níṣẹ́ ní síbáṣìbó adífáfún lórí oríyìn tí sọmọ bíbí inú àgbọn nìrèkún èmi ò lórí oríyìn ajé ìgbàlèwé àrẹ̀yìn èmi ò lórí oríyìn rẹ gbogbo ìgbàlèwé àrẹ̀yìn ẹni tí odò ifá ogbè lọ́tún ọ̀wọ́n ní ló sì bá bí ifá pé gbogbo oore tí ń ṣe fún àwọn ènìyàn ifá pé ibi ni wọ́n fi ń su ifá pé kó rúbọ kó rúbọ kó lè bá a lórí yìn lórí gbogbo ohun tó bá ti ń dáwọ́lé ẹ̀yìn ifá pé kí eléyìí kó rúbọ yìí ifá pé òun pé iyì ara rẹ̀ kò ní sí lọ. bá a má di rẹ̀ ní ọ̀sápá rẹ̀ adébáfúnbẹ̀ ní í ṣe ti ṣayọ fàfà eléyìí tí ó fi owó ọwọ́ rẹ̀ fáwọn ẹlẹ́yẹ àjàjà hèèhè bẹ́ẹ̀ ní í ṣe nípa pé kí eléyìí orúbọ kó lè bá a lákòjọ nípa pé gbogbo iṣẹ́ tí ń ṣe kò rí kókó ẹ̀ iṣẹ́ tó bá ṣe lọ́dún kì í rójú tu ẹ̀ nípa pé ẹbọ àkójọ ni kò máa rú nípa pé wọn jẹ́ kí eléyìí nípa pé wọn jẹ́ kó lákòjọ ó gbé wọn lé kó tó wọn dé adífáfá kẹsẹ tí sobìnrin ògòdò akẹsẹ ńlá nílé ògòdò ńlá lóko ògòdò tóbi tó yẹ àìmọ́là ẹ̀ ń bá pé òun péré ọlà bẹ́ẹ̀ lòun péré aya fún ẹni tí odò ifá yìí bá bí bá pé kí ẹnìyàn máa rúbọ kí nǹkan lè bá àtẹ̀rọ̀ fún fápò wọn ní jẹ́ kí ayé ó le mọ́ fápò wọn ò ní jẹ́ kó jayé le lójú òpè wọn lé fápò ẹni tí awádà ifá yìí fún fápò kó máa ṣoore sílé púpọ̀ ju ìta lọ ẹ fẹ́ pé àwọn tó tó tó rọgbà yíká kọ́ máa ṣoore fún wọn ẹ fẹ́ pé torí pé àwọn wọn ò dúró tì í nígbà tó bá nílò ìrànlọ́wọ́ ń fapẹ́ bọ ni kọ́ máa rú kò sì máa ṣoore. orógbó osùngbò àjànáwọ́ ọmọgbò tiẹ̀tiẹ̀ adífá fún Ọ̀rúnmìlà wọ́n ránṣẹ́ pẹ̀dú lọ́rùn àgbò ní ọ̀mọ̀mọ̀rìn ọba tí ń jíwọ́ ọ̀bá bá wọn dọ́rùn àgbò ní ọ̀mọ̀mọ̀rìn ẹni tí a dá odò ifá ó gbè lọ́tún ọ̀wọ́nrín ló sì fún wọ́n pé kélé yìí orúbọ ẹ̀mí gígùn ẹ̀ fà pé ikú òrèkété àrùn òrèkété fà pé gbogbo ajogun tó wọlé yọ jáde ẹ̀ fà pé kí eléyìí ọmọ túbọ̀ dáadáa ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyì ẹ̀là ìbọ ṣíṣe.